èpísẹ́lì kìíní ti jòhánù sí ènìyàn gbogbo orí kìíní. èyí tí ó ti wà ní àtètèkọ́ṣe tí àwa ti gbọ́ tí àwa ti fi ojú wa rí tí àwa sì ti tẹjú mọ́ tí ọwa sì ti dì mú ní ti ọ̀rọ̀ ìyè ìyè náà sì ti farahàn àwa sì ti rí i àwa sì ń jẹ́rìí àwa sì ń sọ ti ìyà ìnípẹ̀kun náà fún yín tí ó ti ń bẹ lọ́dọ̀ bàbá tí ó sì farahàn fún wa èyí tí àwa ti rí tí àwa sì ti gbọ́ ni àwa ń sọ fún yín kí ẹ̀yin pẹ̀lú kí ó lè ní ìdàpọ̀ pẹ̀lú wa nítòótọ́ ìdàpọ̀ wa sì ń bẹ pẹ̀lú bàbá àti pẹ̀lú ọmọ rẹ̀ Jésù Kristi àwa sì kọ̀wé nǹkan wọ̀nyí sí yín kí ayọ̀ yín kí ó lè di kíkún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 ọ̀rọ̀ rẹ̀ kò sì sí nínú wa.